Splendid Cartoon Yorùbá. kò sówó bẹ̀yẹn sà ẹ lọ the next one. ẹ ṣeun. ẹlẹ́dàá mi máa sùn lọ́nà. pè mí. ẹ jọ sà ẹ má bínú sà o mo fẹ́ rí yín ni. ṣé kò sí. actually kò mọ́ mi lára nǹkan tí mo ṣe rí ni it's my first time. kó ṣẹlẹ̀ ni pé mo wá ṣe interview ní Ireland ni Ìkòròdú ni mò ń gbé ẹ̀bẹ̀ ni mo ti wá so nínú mọ́tò láàárọ̀ yìí mo sọ wallet mi nù tí mo dẹ̀ ní owó kan lọ́wọ́ tí mo fi padà sílé mo kàn fẹ́ kẹ́ help mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó yẹ pé bíi mo kàn lè rí bá bíi two thousand péré mo kàn fi wọ mọ́tò padà sí Ìkòròdú two thousand kí ló dé èló ni wọ́n ń gbé ìkòròdú ní gáràjì. ẹ eh, actually mo fẹ́ gbé uber ni but tẹ́bà wa nítò yẹn bá lè fi mi bá bíi one thousand màá máa wọ máa wọ dánfó. ẹ má bínú èmi ò ní tó yẹ o. ẹ eh, ok sir ẹ ẹ lẹ́mọ̀ tẹ́ bá ní ẹ fún mi màá mọ màá ìbá bá kí n mú standing nínú móòlù ẹ. àbí ẹ̀rọ ọlọ́run kéde máa wo ìkòròdú náà lèmi náà lọ ẹ jẹ́ ká jọ máa lọ màá sanwó mọ́tò yín. Ah, arákùnrin yìí dà. Splendid Cartoon Yorùbá àwàdà tí ò lẹ́gbẹ́.